الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إذا لقوا لوري تفسير القرآن أو عن سورة الإسراء تريد آية لك لسواجه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي, هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما اللهم بارك دعوة آية ونفو عنيرو لن تني ترى على لقمة ní alukur'an eléyìí tó lọ́wọ́ bá sọ kalẹ̀ sẹ́yìn ránṣẹ́ rẹ̀ ahmadu wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni iná hàdà alukur'an dájúdájú alukur'an yìí orúkọ tura yìí ni alukur'an ṣé báwọn náà ti ṣe rí nínú àwọn àyà púpọ̀ nínú alukur'an yìí. tí àlùkùránì náà ló kọ síra yìí ń jẹ́ innahu لقرآن كريم في كتاب مكنون من رفوه هنا الذكر إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون من رقى القرآن ونسمي الفرقان تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا إجابة سجاك إن رقى القرآن الكتاب ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه اللهم إن هذا القرآن سجدة القرآن إليه جاء صدق النبي محمد صلى الله عليه وآله وسلم من وقت القرآن أنجى اسم مصدر مقرأة látara kíkà ìwé tá a máa ké láti fún ké tí kíké rẹ̀ tí kìí sùn. يهدي للتي هي أقوى أما في المعنى lọ sí ojú ọ̀nà èyí tó ṣe pọ̀ dọ́gba pin bẹ́ẹ̀ ni kò sí ní jẹ́ bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run ọba ló sọ kalẹ̀ ọlọ́run ọba ló mànà òun náà ní sì máa fa àwọn ẹrù rẹ̀ mànà dáàbà wá rí ìmọ̀nà látara ń tọ́lọ̀ ń sọ kalẹ̀ àjẹ́ kíkọ̀ síbi tá a tún ti lè rí mànà mànà Al-Qur'ani yìí ni ló máa ń ti ní mànà lọ́sọ̀ọ́jọ́ àná ilé ìtọ́lá dára ilé ìtọ́ hàn tí ò ní ìṣojú nínú ìdí nu ló fi jẹ́ gbogbo ẹni tó bá di àkùránì mu àwọn máa ń wà lórí ọ̀nà mà wọ́n yìí sí lórí àmì wọ́n yìí fi kó bọ̀yọ̀ nítorí pé òdodo ntọ́ hàn gbangba ni àfi bí òun tó yọ ní ọ̀sán gangan tí ò sì fọwọ́ bò mọ́lẹ̀. ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا القرآن كما فهم أو مؤمني أو الواقوة بذلتين بابا أو الواقوة بذلتين والتالي أو الواقوة بذلتين tó ṣe pé wọn ò fi ọwọ́ ẹ̀rẹ̀ hẹ́n hẹ́n mú alukur'an ó máa ń fún wọn ní ròdùn nù. anna lahum ajran kabira wípé ẹ̀san ńlá nítorí tó dájú ni pé ẹ̀san ńlá yóò jẹ tí wọn lọ́dọ̀ Allah. tó ẹ̀san ńlá yìí tó bá ti jọ́ gbẹ̀ndà òkè alukur'an kéèyàn lè ba àtàǹfààní yìí lára rẹ̀ ìyẹn gbọ́dọ̀ dì mú pẹ̀lú agbára ìyẹn gbọ́dọ̀ fọwọ́ jábútẹ́ gbá mú nínú pé mo dì mú pẹ̀lú agbára wọn náà ní kí n máa ké látẹ̀túnké kí n máa kà á látàtúnkà ní kíkà àtẹnitúnṣe yìí pé wọ́n máa kà á ní ìbámu pẹ̀lú bọ́lọ̀ tuntun ní ká máa ké e. ورتل القرآن ترتيلا إذا كما màá ké ló gèrè ní gàǹwòrò bọ́pọ̀lọpọ̀ tí màá لكن alukur'ani láì mọ̀fin rẹ̀. bákan náà kíkè rẹ̀ lásán wà tó bí kí n tún máa ṣe làákàyè sí nǹkan tí mò ń kà nínú ẹ̀ nítorí kí n lè bá tara rẹ̀ dẹni tó ń lékún ní ìmánì. afala yatadabbaruna alukur'an am ala qulubin aqfaluha wọn wá sí làákàyè wọn ronú wọn wòye sí alukur'an níbí abágàdá gbọdọ̀ ń bẹ lórí àwọn kan wọn ni bẹ́ẹ̀ ni tí èèyàn bá ti jẹ́ni tí bá ń wòye tó máa ronú sí nínú alukur'an nítorí dájú ni pé àgádágodo ní bẹ lórí ọkàn rẹ̀ ń ló di lọ́nà láti ronú nípa nǹkan tí bá ń ké afẹ́dáyẹ tẹ̀dọ̀ bọ̀rú ní alukur'an. ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا إلى ديت وما رونو في القرآن إلي تنكا تنكي تبادي في أدنوني تنكي الله إلى القرآن يباتي واني إياقا تقولا باباقا دنجي ثم ذلك الكتاب لا ريب فيه إليه نترى تنصوني قاري القرآن وستة بتابي نمان أرقون فيه tó ṣe pé ọ̀tàkùrà wọn pẹ̀lú omi nínú alukur'an torí pé ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá kéèyàn lè bá àwọn ajẹ́ni tó sàǹfààní láti rí ọ̀nà mọ̀ lára alukur'an ní ọ̀mà ké ní ọ̀mà ronú nípa nǹkan tí ń ké tó eléyìí ló fà ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí ń jẹ́ mùsùlùmí á rí i pé wọ́n ti fi ojú ọ̀nà. eléyìí tó já gaara wọ́n ti fi sílẹ̀ wọ́n ti gba àwọn ọ̀nà eléyìí tó ti kọ́ alukur'an látàrí pé wọn di alukur'an mú lọ́wọ́ méjèèjì ẹlòmíràn máa ń kó islam yóò máa sọ pé ìlànà anábì òwò yóò kó islam yóò lọ di ọ̀nà àwọn mímu wọ́n àwọn ọ̀dọ̀ àwọn ló ń ti gbọ́wọ́ àwọn ló ń tó fi في ara èyí إن هذا القرآن يهدي للتي هي أقوى ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا إيه جنسي يوم سدادا القرآن يوفني رود النقي ورسا لقوى لدولا àfi kéèyàn tó máa لا alukur'an torí pé látara pa àti torí pé téèyàn bá kí alukur'an èèyàn ní ma kí ni jẹsẹ̀ rẹ̀ ambosibosi yóò gbìyànjú àtúnṣe èèyàn ní ma kí ni dáadáa ṣíṣe ambosibosi pé èèyàn gbìyànjú àtúnṣe ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọba ńlá ni ọlọ́run ọba wa sọ pé alukur'an máa fún àwọn olùgbàgbọ́ òdodo wọ́n máa fún wọn nírò ipe dájúdájú wọn ò rí ẹ̀san lágbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ọba ńlá ọlọ́ọ̀ ó wá lẹ́yìn ọgbà ẹ̀san ńlá nítorí dájú ni pé èyí ti ẹ̀san tó ṣe fojú jù tọ́lọ̀ láti bó ṣe tóbi náà ló tún sọ pé nìkan yóò gbẹ̀san ńlá nítorí dájú ni pé ẹ̀san yẹn kò ní jẹ́ ẹ̀san tó ṣe fojú jù. tọ́ ìgbà tí ọlọ́run sọ pé wọ́n yóò bẹ ṣèrò mìíní ó máa ń fún àwọn olùgbàgbọ́ òdodo ó máa ń fún wọn ní ròdùn olùgbàgbọ́ òdodo níbẹ̀ ọ̀kárí ọkùnrin ó sì kárí obìnrin olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti olùgbàgbọ́ òdodo lóbìnrin nítorí pé ọkùnrin fẹ́ wà lùjánà obìnrin náà fẹ́ wà lùjánà ọkùnrin fẹ́ rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ obìnrin náà wá dáadáa lọ́dọ̀ ọlọ. وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما أتجاه القرآن وتنفوا عنه في أوان تسكتين àwọn ò gbàgbọ́ ọjọ́ gbẹ̀ndà òsè yá máa ń bọ̀ wọn ò gbàgbọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa gbé wa ń lọ́jọ́ gbẹ̀yìn yóò ṣe ìṣirò fún wa ìdájọ́ fi àwọn kan wọn àwọn kan wọn dà sínú ná ẹni tí bá ti gbàgbọ́ bẹ́ẹ̀ anna lahum adaban alima ipe ìyà eléyìí tó máa ń tani eléyìí tó máa ń roni yóò jẹ wọn o tó bá ti jọ gbé ndọ̀ ìyá mi bí ẹbí náà ti sọ nínú àyà mi pé fabashshirhum bi'adabin alim ẹ fún wọn ní ìró ìbànújẹ́ tí ìró albishara tó bá ti jẹ́ ike tó wá lẹ́yìn rẹ̀ ní tí ò wú ara ni bíi. ìyá jẹ wọn ìyá ńlá wọn á ní ẹ wọn rò rẹ kìí sọ̀rọ̀ ògùn nínú ọmọ yẹn ìró ìbànújẹ́ àmọ́ tó bá yẹ pé ìró dáadáa òun náà ni nǹkan tí bìṣáàrà tó mú wa náà máa túmọ̀ rẹ̀ sí ìró ìdùnnú ọlọ́ni sáà nù bí dùn ẹ́ ọ̀hún bí وكان الإنسان عجولا ọlọ́run bá ń fún àrò nípa àkànjẹ́ ọmọ èèyàn àti bí ọmọ èèyàn ó ti máa ń ṣépè fúnra rẹ̀ nígbà míì àti bó ti máa ń ṣépè fún àwọn ọmọ rẹ̀ nígbà míì ó ti máa ń ṣépè lé dúkìá rẹ̀ nígbà míì kíkẹ́ kí aburú ọ̀sẹ̀lẹ̀ tó kí ìjàmbá ó ṣeun kí iná jóun kí àdánwò kó ṣẹlẹ̀ sóhun kó ṣẹlẹ̀ sí dúkìá òun àwọn ìpè yìí ó máa ń pọ̀ lẹ́nu èèyàn bí àpèjúwe àwọn èèyàn lágbọn àbíká eléyìí tó ṣe ń gbé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ wọ́n wá ń tìran rẹ̀ mọ́ wípé wọ́n ni wọ́n náà ní gerógódó tí dáná láàmú ìwọ ló fà á ìwọ gan-an lẹni tó tó wá ń di ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n sì mọ̀ ìpè wọ òsì ń di ọ̀rọ̀ ìgbà mí ẹ̀wẹ̀ èèyàn lè wà ń di ọ̀rọ̀ yẹn ẹni tó wà ń di ọ̀rọ̀ kó máa ṣépè léra lórí òdodo ẹni tó jẹ́ kó kò sí ń àwọn ti ràn rẹ̀ máa kó ní ọmọ ṣépè léra rẹ̀ kọjá pé alákòókò wà ń di òun ní sọ pé nǹkan ló ń wà kó ṣùgbọ́n wọ́n kúrọ́ wọ́n kúrọ́ ọmọ pọ̀ lọ́wọ́ à ń bẹ̀ kó ọmọ tètè lera rẹ̀ lórí òótọ́ tó bá pọ̀ ń bá mọ kankan nípa nǹkan yìí kó wọn kú kó tó di lọ́la tó bá pọ̀ ń bá lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ aburú tí ẹ kó ń lò ń ṣe yìí ajẹ́ pé kílẹ̀ ọ̀la kọ́ mọ́ mọ́ bọ́ ẹlòmíà sọ yìí pé ajẹ́ pé gbogbo tó ń bá wá lọ́dọ̀ ọlọ́run kọ́ mọ́ bọ́ sí gbogbo ètò tó ti ṣe fún kọ́ bàjẹ́ àwọn òbí bìlà eléyìí wọ́pọ̀ nínú ìgbésí ayé ọmọ èèyàn ọmọ èèyàn máa ń kájú ọmọ èèyàn yóò máa tọrọ aburú yóò máa tọrọ àìdá fúnra rẹ̀ lórí ọmọ rẹ̀ lórí dúkìá rẹ̀ tó bá kébẹ̀ sí ń tọrọ lọ́lọ́run bá bá ń da yín lọ́ni ọ̀pọ̀lọpọ̀ ó ti tí ó ti parun ti pẹ́ látàrí pé ọ̀gá fúnra rẹ̀ náà ló ṣépè fúnra rẹ̀ lọ́lọ́run sọ pé wọ́yẹ́ dùrù ẹ̀ ń fi ṣàlùyẹ̀ èèyàn máa yóò máa ṣàdúrà pé káburú ṣe òun yóò máa ṣàdúrà fúnra rẹ̀ léra rẹ̀ lórí pé káburú ṣe òun du'aahu bil khair irú àdúrà tí máa ṣe pé kí dáadáa ó ṣe òun yóò tún máa ṣerú rẹ̀ nígbà míì kí káburú ṣe òun. bẹ́ẹ̀ nítorí pé ó fẹ́ fọ́ra rẹ̀ mọ́ bí ìgbà nìkan kú nílùú kan àwọn aráàlú wọn àwọ kókó tó kú lánàá lánàá òun pẹ̀lú rẹ lẹ́jọ́ ní gbólóhùn àtọ̀ ọ̀rọ̀ yìí a sì pé ní kékeré tó bá kú rẹ́kẹ́ máa lọ́wọ́ awọ́ gbogbo àná láti pẹ̀tù sí oníkálukú yín ẹlẹ́rìí lé kásìrá yín ọ̀rọ̀ ọwọ́ mi tí ìṣe ọmọ yóò bá ẹnìkejì bá kù sálẹ̀ lọ́ba kú kótó ti kó àárọ̀ ọjọ́ kejì má kí lára yọ sọ wọ́n sọ pàjẹ́ ké lánàá ọmọ kú lónìí ẹ̀ ṣàn ìmọ̀ pàjẹ́ tó ké lánàá lọ́pọ̀ ọmọ tó kú lónìí ilé ìbá ni à wọ́n jọra wọn nù òun jọ á lọ́wọ́ nínú kú rẹ o kódà gan nítorí wọn rò pé òun ó ṣe ti òun ṣẹ̀ṣẹ̀ ń wá ewé àti egbò tó ń lò ní láti tàtà sí òfò tó ń fẹ́ tàtà. akramakumullah lójú àkú báyìí ah, àwọn ẹ bá ní ọlọ́pàá yorùbá ni adó adó agbésínú sàárì kẹ tó bò ọ lọ ìpẹ sàárì rẹ bí yorùbá lẹwù wọn sọ pé ọlágbádá ọmọ làkàtì tó bá kó òun lágbádá ọmọ òun bá lọwọ nínú ajá pé kí méje bò ńláyé ọ lọ bọ. ń ṣépè fúnra rẹ̀ yẹn ń ṣépè fúnra rẹ̀ èpè èpè tí ò wúlò èpè rádaràda nítorí pé tí wọ́n lọ pa ni wọ́n pa àbùrọ̀mọ́ wa sọ pé ó ṣépè fúnra rẹ̀ torí tó bá lọ sọ̀rọ̀ sásìkò tó lọ́ wọn bẹ ẹlẹ́dàá wa kìí sáláì gba àdúrà tó bá tẹnu èèyàn jáde torí àtẹ̀pẹ́ àtàdúà àdúà náà wọn máa pè méjèèjì ṣùgbọ́n àdúà kan ní pé èèyàn ń tọrọ rere èpè ní kéèyàn tọrọ aburú tó ọ wá lè ṣe dédé àsìkò tọ́lọ́run bíi sọ láì gbàdo àtẹ̀yàn bá bá yẹn tọ́lọ́run bá ti sọ inú àyà mi pé walau yu'ajjilu Allahu lin-nasi ash-sharra ista'jalahum bil-khayr laqudiya ilayhim ajaluhum tó wá pé ọlọ́run bá máa yára sábúrú sọmọ èèyàn ní aburú téèyàn máa tọrọ ni gẹ́gẹ́ bí wọ́n ṣe máa kánjú tọrọ rí tí wọ́n tún máa sọ̀rọ̀ àbúrò tí wọ́n á débẹ̀ lọ́nà máa ń dá wọn náà tí ó sọ àbúrò fún wa ni gbogbo wọn bá ti parun gbogbo wọn bá ti parun torí pé ọ̀nà kan àbọ̀nà míì tó bá yẹ gbèsè ayé rẹ wò ó rí pé ọ̀rọ̀ burúkú náà àlìsàfẹ́kù rẹ lẹ́nu tiẹ̀ náà àlìsàfẹ́kù rẹ lẹ́nu tiẹ̀ náà torí di eléyìí báyìí. Abdullahi bin Abbas radiyallahu anhuma ó ti fi hadith anabi muhammed sallallahu alayhi wa sallam كان بالتوقي لا تدعوا على أنفسكم ولا على أموالكم أن توافقوا من الله ساعة إجابته يستجيب فيها إن أمام أمام السكر معين أنت مما ترابرو lórí dúkìá yòó ẹ má máa ṣépè fún dúkìá yòó kí ẹ má lọ ṣépè ń gé àkókò kan tọ́lọ̀ wọn bá máa gbàdúrà. kí a má lọ ṣe àkókò kan tọ́lọ̀ máa gbàdúrà lọ́lọ́wọ́ bá gbà lọ́ba di pé wọ́n ló fọ́ ara rẹ̀ síra rẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ rẹ̀ ló ti ń gbáyé gbádùn wọ́n lọ wọ́nà àbúrò bá rí lù ọ́ kọ́nà méjì ká burú jẹ́ ti wá. tọ́ a ti mọ̀ ẹ́ pé nǹkan kọ́ ló máa tọrọ fún ara rẹ̀ tó yàtọ̀ sí oníkanjú ńlọlọ́run ẹlẹ́dàá wa ńlọdọ́mi yẹn ìyẹn sì tún máa ń bẹ̀rù ìyẹn máa ń bẹ̀rù ìbẹ̀rù àti kánjú ló máa ń jẹ́ kéèyàn máa ṣépè fúnra rẹ̀ ní máa jẹ́ kéèyàn ṣépè fún dúkìá rẹ̀ wa kana al-insanu ajula èèyàn gbogbo èèyàn oníkanjú ni o èèyàn gbogbo èèyàn ọlọ́pọ̀lọpọ̀ kájú ni o alif alam tó wà ń bí ọjọ́ alif wàlẹ́mù lẹ́lẹ́tọ̀ọ̀rọ̀ kìlìjẹ̀nsì alif walam ni fífi hàn pé gbogbo ẹ̀yà èèyàn lọ́wọ́ náà kò sí ẹni náà nínú wa àti kọjá kó nǹkan jù pèsè pàtó dà ṣẹ̀tọ́ọ̀nù. òun nìkan tó ti máa wá ṣùgbọ́n ààyè ọwọ́ rẹ̀ kú lọ́rọ̀ oníkàlùkù wa bẹ́ẹ̀ lẹ́sẹ̀ rí pé ọmọ yẹn máa ń kájú bàjẹ́ àyà yìí alifọ̀ lam tó wá ń bẹ̀ ó dàá gẹ́gẹ́ bí alifu alam tó wá níbi alẹ́nsáàni náà ní ní sọ́rọ́ suratul asr tọ́lá ẹlẹ́dàá sọ pé wal asr innal insana lafi khusr illa alladhina amanu wa amilu salihat. وتواصوا بالحق وتواصوا بالصبر إن الإنسان لفي خسر لذاتين يا بوبويا إن بنوف إن يا بوبويا إن بنوف تلي أديكي وكان الإنسان عجولا بوبويا قطع قرنقدو لوني كاجو بوبويا قطع قرنقدو لوني كاجو سورة ẹ̀rí pé ọmọ tí ò tí ì lè dájókòó dáadáa tí ètò máa gbìyànjú àti máa wọ́ yá máa fà ẹ̀rí pé ọmọ èèyàn ó lè jẹ́ pé kò tí ì jẹ tẹnu ó tún ti mú mi lọ́wọ́ wọn á ní máa wo mi ò jẹ́ kí tẹnu kúnná àmì bẹ́ẹ̀ àjọ kájú àwọn òṣìṣẹ́ ń kájú nìyẹn bẹ́ẹ̀ náà ni ẹ rí i pé gbogbo ní tẹ̀yìn bá ń ṣe láyé lọ́pọ̀lọpọ̀ àwọn ìfarabalẹ̀ ìkájú náà ni kájú kájú kájú ẹni tó yẹ kó ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ó ti bẹ̀rẹ̀ sí ní tètò bóòlù òun ti lólé ayé tó ń bá kẹ́kọ̀ọ́ tán ó ti bẹ̀rẹ̀ sí ní wo àwọn tá lọ́wọ́ máa bá ṣe tá lọ́wọ́ ní bá ṣe lẹ́kọ̀ọ́ tó ṣe pé kọ́ mọ̀ bó wọn kó wọn jáde bó wọn ní jáde bó wọn kọ́ tán bó wọn ní kọ́ tán wa kana al oníkanjú lọ́mọ èèyàn torí ẹ̀ ni Salman al-Farisi radiyallahu anhu àti Ibn Abbas radiyallahu anhuma wọ́n sọ ìtàn bàbá ńlá wa Adam alayhi salam níbi níbi wa kana al-insanu ajula èèyàn jẹ́ oníkanjú wọ́n ní nígbà tí bàbá ńlá wa tó náà wọ́n bá fẹ́ ní sí lára bàbá ńlá wa. kọ́mọ gbìyànjú láti dìde ṣáájú kẹ́mi ò tó dẹ́tẹ̀ ẹ̀mí ní ìgbà tó lọ́wọ́ bá fẹ̀mí sí lára agbọ̀n orí lẹ́mí ti bẹ̀rẹ̀ sí ní wọlé sí lára ẹ̀mí ńlọ ńlọ ńlọ ó fi débi ọpọlọ ìgbà tẹ̀mí débi ọpọlọ bàbá ńlá ó sín ó fi hàn yí pé ọpọlọ ti bẹ̀rẹ̀ sí ní ìgbàjú bàbá ńlá sí ó ní alihamudulilayi ọlọ́run ẹlẹ́dàá wa ni yarhamukallah yarhamukarọ́bù ya ada olùwà ẹlẹ́dàá rẹ yọkẹ́ ìwà ada àdàmù ẹ̀mí ńlọ ẹ̀mí ńlọ ẹ̀mí débi ayanjú rẹ méjèèjì àdàmù ayé ayanjú méjèèjì wọ́n fi ń ríran ẹ̀mí ń lọ ó tún débi àwọn oríkèé rẹ̀ yókù tí wọ́n fi ẹyin ju rẹ̀ wo àwọn oríkèé yókù bí lọ́kọ̀ọ̀kan ni wọ́n ti fẹ́ ṣiṣẹ́ lọ́kọ̀ọ̀kan ni wọ́n di tó ṣe gbé lọ́kọ̀ọ̀kan ni wọ́n di tó ṣe nà lọ́kọ̀ọ̀kan ni wọ́n di tó ṣe lò wọ́n ń yà lẹ́nu bẹ́ẹ̀ ló ṣe gbìyànjú àti dìde kó tó di pẹ́ẹ́mì débi tẹ́sẹ̀ wà ó gbìyànjú kò rí ṣe ó wá sọ pé ya Rabb ajjil qabla al-layl tètè jẹ́ kí ẹ̀mí ó dé àwọn oríkèé mi títí dẹ́sẹ̀ yóò tẹlẹ̀ kí lè tó sùn ní sọ fọlọ pé jẹ́ kí ẹ̀mí ó ti dẹ́sẹ̀ mi kí lè tó sùn gbọ́lẹ̀ á lọ gbọ́lẹ̀ ń kánjú lọ. وكان الإنسان عجولا oníkàndí lọ́mọ èèyàn ìwọ ọbẹ̀rẹ̀ sí ní sòwò símẹ́ǹtì àná alánà ìwọ náà lọ darapọ̀ mẹ́ni tí ń ta símẹ́ǹtì gbogbo ẹ̀ gbogbo ẹ̀ owó tó o lò ó ní tí o fi bẹ̀rẹ̀ owó símẹ́ǹtì náà ni ìwọ̀nba owó péréte tó o jogún lọ́dọ̀ bàbá rẹ nígbà bàbá kú owó yìí jẹ́ five hundred thousand naira sìmẹ́ǹtì mélòó ní five hundred thousand naira ní ọ̀rà òpin rẹ̀ ká pé five hundred thousand divided by two two thousand so sẹ́mi pé ń bẹ̀ yẹn yóò sì ní sìmẹ́ǹtì two hundred and fifty bags kápẹ́ ẹni tí ń tà á rí rà bẹ́ẹ̀ àwọn á ń jèrè owó tá a máa fi lè yìn tó kàkà kọ́rọ́ á dúró lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ kó máa tà díẹ̀díẹ̀ kó tún máa rà mí kó máa tà kó máa rà mí èrè tọ́rọ́ èrè sísì yóò padà wá jọ tí ń jọ kàn wọ́n á bẹ̀rẹ̀ sí ní ìfira rẹ̀ wé àwọn tó ti jẹ́ dílà ńlá àwọn tó ti di giant níbi à ń gbàgbà sacrament nígbà àwọn ti ní àwọn warehouse ibi tí wọ́n kó símẹ́ǹtì lè tó ti pé tírélà mẹ́wàá lè wọnú mi lẹ́ẹ̀kan náà tí wọ́n máa já símẹ́ǹtì tí wọ́n máa kó símẹ́ǹtì wọn náà á bẹ̀rẹ̀ sí ní ṣerú táwọn náà ṣe wọ́n sí ní gbèrú gbèsè táwọn náà ń gbé wọ́n sí ní ṣe máwọn náà ti ṣe ṣe. ìtọ́jáde ni pé ọ̀n padà tẹ ni ọ̀n yọ̀ tẹ. ìkájú ló máa mú yẹn síbẹ̀ ìkájú ló máa mú yẹn síbẹ̀ tí yẹn wọlé ẹ̀kọ́ tí yẹn máa kọ́ kéwú tí wọ́n máa kọ́ kéwú tó ṣe pé kò tí ì yé ètò àmọ́ wò pé àti ń bẹ́nu kéwú kan náà ti mọ̀ gbogbo kéwú làwọn náà ti mọ̀ tán padà wáyé hàn sí kékeré kí làwọn mọ̀ ọmọ وغابت عنك أشياء إنك كلمة أي ما ينقلق مسير وكان الإنسان عجولا ونكا جلميا ترى تيها باني فرابالني تيها تنسي إن كان نملو ملو نتداجو náà ni pé téèyàn sàǹfààní lára rẹ̀ yọ pọ̀ ju téèyàn لا rẹ̀ lọ. àmọ́ látàrí ìkájú látàrí ìkájú èyí sábà ìyẹn sábà kẹsẹ̀ já ẹ̀yàn wo ní ìsìn tí àwọn ọmọ bá máa ń lẹ́kọ̀ọ́ gíga bí yunifásitì wọ́n máa ń ṣèdánwò lọ́jọ́ ìdánwò wọ́n ti pín àwọn òwe ìdánwò fún wa wọ́n sì kọ́ bẹ́ẹ̀ pé àsìkò tí ẹ fi gbà ìbéèrè yìí tá a fún yín náà ní wákàtí mẹ́ta tó tí wọ́n sọ pé wákàtí mẹ́ta. So, nǹkan tí ètò tó dá lórí ni pé àní gba ìwé iṣẹ́ tó kọ lọ́wọ́ rẹ ṣáájú kídàjì àkókò yẹn tó lọ ìyẹn ni pé ẹ̀yin wọ́n tàkìtàn àbọ̀ láti lè gba ìwé iṣẹ́ tó kọ lọ́dọ̀ rẹ ẹni pé táwọn ọmọ bá ti wọlé tà ìwọlé lọ́mọ tó lóun gbìyànjú òun rí pọ́njú ìdààmú pọ̀ fóun tó rí yunifásitì wọ̀ títí tí ń lérí léka pé tó ń bá wọ yunifásitì tán òun rí i pé ń gbìyànjú láti ẹ̀sìn jẹ́ first class student àfà níbẹ̀ yẹn wọ́n fún ní three hours kó fi dáhùn béèrè lẹ́rìí pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ nǹkan ìyàlẹ́nu ní ọ̀jẹ̀ fún yín lẹ́yìn bá jẹ́ ẹni tí ń mójútó wọn di ìdánwò yẹn gbígbé ńgbà tó kún ìṣẹ́jú bá ti lè lọ nínú wákàtí mẹ́ta lẹ́nu mẹ́ta máa náwó. èkí ló dé kí ló ti tọ̀ náwó ní ìsìnkú ọ̀fẹ́ mu mi àbí báyìí rẹ̀ ọ̀kọ̀wé má àbí kí ló dé ìrìn àjọ yà ó ti parí mi parí ìkíni wọ́n ní wákàtí mẹ́ta wọ́n ti á parí láàrin ọgbà ẹ̀rọ àgbà kí ní bẹ́ẹ̀ kódà mo tó ti béèrè fún béèrè ìgbésẹ̀ yìí lọ́nìí ó dá tuntun yẹ̀wò àmì ìlẹ́tún yẹ̀wò àsìkò mi I have something to do with my work with my time. Ah, ah. àbá wọ́n bá máa sùn wọ́n bá máa rọ̀ kọ́mọ̀bà á fi tiẹ̀ kó bẹ́ẹ̀ lónìí ìrọ̀ mọ̀ ní yóò ti fẹ́ dànù họ́ọ̀lù ń ti parí kí ní sáà mọ̀ mọ́lẹ̀ ẹ̀rú sísẹ́ wo ni ẹ irú kíní wo ni ẹ ẹ̀sẹ̀ wo ni kọ́ kálukú ni ọ̀dà kókó kókó bọ́ bá lọ gbọ̀nsẹ̀ alẹ́gbà kọ́ jáde ẹ̀mí wa náà mọ̀ wá gbó ẹ̀mí wa náà mọ̀ kọ́ gbọ̀nsẹ̀ ju ìgbà tí a kíníkà kíníkà ọgbọ̀nsẹ̀ ti tó a kó báyìí ọba jáde yọ wọn máa ṣe ṣe kò sírò ọ̀hún yóò tún máa sọ̀rọ̀ rẹ̀ kan tó ti wọn bá jọ sí mẹ́rin pé pápádé ń ta ọkùn kí ni jẹun jẹun wọn náà jáde jáde jáde jáde kí ni wọn ń pè so àfa so láwọn oníkẹ́jú kẹ́jú kẹ́jú wọn máa fi wákàtí ká ẹ̀rì kọ́ ọmọ bíi márùn-ún ní ọ̀sẹ̀ kù nù họ́ọ̀lù tọmọ ọgọ́rùn-ún mẹ́ta wà. ẹ̀yin tẹ̀ wá mú títú àwọn ọmọdé ti dáwọ́ máa gbà ṣé ìdíkẹ́yìn kọ̀ọ̀kan mi ò torí àwọn akẹgbẹ́ yín gbogbo wọn ti jáde tán ẹ tó wá fẹ ẹ̀yin náà ìkájú ọmọ ẹsẹ̀ ẹ̀yin náà fẹ ah kí la fẹ́ tó kù tẹ ẹ márùn sí. <laughs> ẹ wọ ẹ tètè kọjá pọ̀ ẹ̀yin náà níbi tí ń lọ. subhanallah gbogbo àjọ kanjú jáde ẹ rí i pé wọ́n kanjú kábàámọ̀ ntí mo sábà ṣẹlẹ̀ ni wọ́n kanjú kábàámọ̀ because by the time tí toróyún sírísí làwọn ọmọ àwọn kan àjọ ibi tó máa parí ìdánwò wọn ò tún ní lọ sí ìwé wò mọ́ torí kí bànújẹ́ ọmọ bá di pé ó dòrí rẹ̀ kó pé ah I've made a mistake <laughs> so àmọ́ àwọn kan wà sẹ́yìn pé ok bẹ́ẹ̀ sì ti lọ yẹ̀wò ìtú mo gẹ́sì yẹn kó jẹ́ pé náà lọ wá ajẹ́ pé mo ti bá nìyẹn kàfà lọ́ba di ẹ̀sìnà ọ̀tọ̀ ni tó ń béèrè ọ̀tọ̀ ni tó kò nàdá ọmọ mi wá sáré padà wọ́n fẹ́ ẹ̀sà mi mà bí ẹ̀dìgbà mi náà yìí kí wọ́n náà ẹ̀dọ́ bá ti jáde ti jáde ni àyè tún gbaru wọn láì kọ́ ọ lè mọ pé ooo àfà ìkájí ni ọ̀ká na ìsánú àjùlá ẹni tó ra mọ́tò tuntun ni ń tẹ̀ sín sín sín sá ń lọ kókó ju flexible jù ah, ọ̀nà yìí ha sáà sílé náà ń bẹ̀rẹ̀ sí kí ni tó power steering tó bá ti tó bá ti tó bá ti tó bá ti tó bá ti tó àbá mọ́tò fẹ́ yí ni ó náà wọ́n fẹ́ áá tó ajá tó má tó eléyìí báyìí ọkọjá gbogbo àwọn táǹtì ń lò tẹ́lẹ̀ àwọn agolo ọmọláńké kò sí wàhálà àbá ní ọba máa tẹ náà tẹ̀kù ní ọba máa kó from Lagos to Ibadan mi rò pé ẹ kó gba twenty minutes because pẹ̀lú mọ́tò yìí o àfi sọ mọ́tò mi o pẹ̀lú mọ́tò yìí o pẹ̀lú mọ́tò yìí àdídá òkè yá màgà ogún ìfẹ́ ti pẹ́ látàrí ìkájú bẹ́ẹ̀ bá gbọ́ kó ti pẹ́ wọ̀kánì ìsánú àjòyà tó ọlọ́run ti dọ́mi èèyàn ló ní kọ́ wá túmọ̀ sí pé kí wọ́n á gùn lé pé ọlọ́run ní oníkàjú ni wá kí ni tó tún kí ni tó tún ìmọ̀ ọmọ kájú ni ò rárá ọlọ́run kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé ń bẹ nínú tá a ti dá ma yín wípé kí ẹjọ́ níkàjù àmọ́ tó dáa jù ní kí wò ṣe làákàyè kọ́ jẹ́ni tó ní farabalẹ̀ sọ́yìn náà nàbì sallallahu alaihi wasallam sọ fọ́kàn náà sàhábà wípé ìwà kan bẹ lára rẹ̀ ìwà méjì kan bẹ lára rẹ̀ sẹ́kọ́ náà wọ́n bá nífẹ̀ẹ́ sí nínú ìwà méjèèjì náà ni ìfarabalẹ̀ ìfarabalẹ̀ ẹ̀ èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tí wọ́n pe ọmọ tó tó máa ń kájú à wọ́n láì gbogbo nǹkan lọ́ bàjẹ́ gbogbo nǹkan lọ́ bàjẹ́ ọ yára kọyàwó rẹ lẹ ọ yára tẹ́pẹ̀ fọmọ rẹ ó ti yára bínú burúkú tó ti tó ti sọmọ ládàá kó tó mọ̀ pé ọmọ kọ́ ló ṣe tó ń tutori ta ládàá ó ti yára mú gbogbo èèyàn lọ́tà kó tó di pọ́ ọmọ tó tẹ̀lẹ̀ gángan èèyàn nídìí farabalẹ̀ ìkájú. E àtọ̀dọ̀ ṣetán ló ti máa wà èèyàn ń bùkátà farabalẹ̀ torí ẹ̀ nìyẹn ya i pé ọmọ èèyàn tó ti náà lọ́lọ́wọ́n bá lọ dá wọn sí wọ́n sì jọ níkanjú lórí pé àṣà àti sí àwọn èèyàn náà fi hàn pé àwọn náà mọ ìkanjú láìdá àwọn náà mọ ìkanjú láìdá ẹ̀rí wọn ni pé gbọ́rọ̀ àmọ́ torí tó bá tún yára fèsì ọkà bàbà ẹ̀yin má yẹ nǹkan téèyàn tètè kájú sọ téèyàn padà kábàámọ̀ ìná téèyàn bá fara balẹ̀ ìyẹn ò lè kó ọpọlọ jọ iná ní tó ti jẹ́ pé tó máa ń ṣàpérò tí wọ́n ti wá sọ ẹni tí wọ́n fẹ́ kí àpérò ọ̀dálé lórí má jẹ́ ẹni tó tètè máa yára bọ́ wájú pé tó bá dọ́rọ̀ yìí ní orí tó lọ títí bẹ́ẹ̀ ẹ̀ tá a bá ti ṣe báyìí tá a ṣe báyìí ló túmọ̀ sí kọ́kọ́ lọ rè jìnnà dáadáa tóyí tó dáa jù ni pé má tètè má sọ̀rọ̀ díkẹ́ lómi ọ̀kọ́kọ́ síwájú rẹ̀ sọ díkẹ́ lómi ọ̀tún síwájú rẹ̀ sọ ibi tí wọ́n ti wá kó àwọn àìdí àjọ yọ pọ̀ o ti kọ́kọ́ níkẹ́ lórí rẹ̀ àwọn àlejò tó wà nínú àìdí àtàwọn eléyìí mú wa ìwọ́n tó fi ṣe òye àti ìmànà fún àìdí àtẹ tí wọ́n fẹ́ mú wa láti fi hàn pé tá a bá ní ká gbé lọ báyìí aburú wa mẹ́ tá a bá ní ká gbé lọ báyìí òun náà á tún padà forí sápá náà ni ń mọ ahàn pé wọ́n ti gbájú ọ̀ gbájú bí wọn náà ní wọn náà rí àmọ́ ara wọn ló ti ń pọ́gbọ́n. torí èèyàn gbọ́dọ̀ máa kájú torí ẹ̀yin náà máa wo owó tó bá wà láwùjọ kan èèyàn bá dàgbà jù bẹ́ẹ̀ lọ tí èèyàn bá ti máa yára ṣe gbogbo nǹkan máa yára fèsì máa yára sọ̀rọ̀ èyí náà máa wò pé ilé ìka dàgbà ni kò ní làákà yìí torí pé ìkájú yìí máa sọ làákà yìí bíntín gbogbo yẹn wà máa fojú di ọpọlọ èèyàn torí ẹ وكان الإنسان عجولا ولا لداني وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا ولا لدى والسنين lórí àwọn ẹrú rẹ̀ pẹ̀lú àwọn àmì rẹ̀ ńláńlá eléyìí tó dá nínú àwọn àmì yìí òun náà ni bó ti ṣe mú òru àti ọ̀sán yapa ọ̀tọ̀ ni ọ̀tọ̀ lóru ọ̀tọ̀ lọ́sán ọ̀tọ̀ ni bóru ṣe máa rí ọ̀tọ̀ ni bọ́sàn ti ṣe máa rí nínú àwọn àmì ńlá lọ nínú àwọn àmì tí wọ́n fi dọ́lọ̀ wọn bá mọ́ nísìnyí àwà lọ́sàn òun yọ ọ̀ràn kankan kan nígbà tá a bá tó fi rí àkókò kan oòrùn ní símá òkùnkùn bolẹ̀ birikiti ló dàbí ìgbà tó ṣe kú oòrùn tiẹ̀ yọrí lónìí òṣùpá ọyọ onú tùmúrù mọ́lẹ̀ tiẹ̀ wá so òru àti ọ̀sán àmì ńlá méjì ló jẹ́ nínú àwọn àmì ọlọ́run gbòòrò títí ń lọ tí ń fàyè lẹ̀ fọ́sàn tọ̀sán dé tí ń lé òru lárí tóòrù tún lé ọ̀sán lárí láti gbàyè má lọ́wọ́ nǹkan lánàá oníkálukú wọn ń léra wọn lárí ni yàtọ̀ lóbòbò xàtìdá ọ̀kan lé kejì lárí gidi níṣẹ́ bá ti wà lọ́sàn òru ń lé ọ̀sán lárí máa lọ máa lọ èmi ń bọ̀ máa lọ èmi ń bọ̀ máa lọ èmi ń bọ̀. tọ́ ọlọ́ni ọjà alìlẹ́yìnlá wà nàhárọ̀ àyẹ̀tẹ́yìn àwa la ṣe àti ọ̀sán ní àwọn àpẹẹrẹ méjì àti méjèèjì lámì. فمحونا آية الليل àwa apere àpẹẹrẹ tòru àti ní tó ṣe wípé kò apá ìmọ̀lẹ̀ tiẹ̀ apárẹ́ apẹ́rẹ́ àyà tòru tí í ṣe òṣùpá apá ìmọ̀lẹ̀ rẹ̀rẹ̀ mọ́lá wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé kẹ́bà ti mọ̀ nínú ẹ̀kọ́ nípa geography àti bọ́lá ti sàlàyé fún wa lọ́pọ̀lọpọ̀ nínú Al-Qur'an wípé òṣùpá yẹn òun ọ̀dá mọ́lẹ̀ níṣẹ́ ló máa ń gba ìmọ̀lẹ̀ tiẹ̀ látara oòrùn torí rẹ̀ òṣùpá apa ìmọ̀lẹ̀ tiẹ̀ rẹ̀ àmọ́ ń gba ìmọ̀lẹ̀ látara oòrùn. ṣùgbọ́n òun tiẹ̀ wàjàlínà ayatul nahari mọ̀síra àpẹẹrẹ tọ̀sán àmì tọ̀sán aṣọ onídìí máa tàn mọ́lẹ̀ téèyàn fi ríran torí àwọn sọ pé adarò òun iná lòṣùpá ti ń gbà mọ́lẹ̀ tóun náà ń tàn ọmọ ara yìí tóun náà ń tàn àtàrò òun ló ti ń gbà. ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ ó ṣe ọ̀sán bó ti ṣe ṣe kálíbà máa wá ìjẹ àti ìmu wa nínú ọ̀sán ìrẹ́ ìlú ti jẹ́ pé kò bá làákà ìmọ̀ wọ́n á jẹ́ pé ọ̀sán rẹ ni wọ́n máa fi sùn òru rẹ ni wọ́n máa sọ pé ìwọ́n fi ń ṣiṣẹ́ àfi tó bá jẹ́ pé shifting ní rẹ ó sì wà ní night duty. iná fà ló fi ń forú ṣiṣẹ́ tó ń fọ̀tà sùn àmọ́ páyé ọ̀sán gbogbo lọdọ ayé tiẹ̀ oorun ni nìkan ni wọ́n máa ṣiṣẹ́ eléyìí takò bọlọ ti dá ọmọ èèyàn. bákan náà wá sí ní torí pé ara ń fẹ̀sìn ni lẹ́yìn jàgánná jàgánná jàgánná tá a bá fi gbogbo ọ̀sán wá sí ara ń fẹ̀sìn ni torí pé ara náà ni ó padà fàbọ̀ sí tọ́ wàá sinmi lóru rẹ torí ẹ̀ ti jẹ́ pé bẹ́ẹ̀ni kẹfà ń pariwo sí ọ létí lóru tí òjò sùn ẹ̀jọ̀ fa wàhálà ni lẹ́nìkan bó bá ń retí kó lórí ibùsùn tiẹ̀ kó máa yọ ọ́ lẹ́nu kó máa bọ̀ darun pa kó ò ní sùn sẹ́ẹ̀ ó rí i pé kòkòkò ẹ ẹ ẹ níjọ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tù. tọ́ àdìyàn tó ń ṣẹ̀fẹ́ yà wò ẹ̀hẹ́n àwọn náà ìjẹ́ báwọn ọlọ́ọ̀lẹ́dàá wa ló ń ṣe báyẹn. لتبتغوا فضلا من ربكم أسي وصفي نيم ملك أسي أقبل تصني ملك كلبا ما واني ما دل الله كما وارزكي نينوري nípa bísẹ̀mí yóò ti ṣe dáa ọlọ́run bọ̀ fẹ́ ká jókòó kalẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ ká má ṣiṣẹ́ ọlọ́run bọ̀ fẹ́ ká dẹnu kalẹ̀ ká máa retí kóúnjẹ ọ̀wọ́ ọbẹ̀ láì jẹ́ pa agbápá agbẹ́sẹ̀ láti kánà bá ti ṣòro oúnjẹ yẹn Islam òfin hàn wá pé kónkálukú kó mójútó sẹ́rẹ̀ ìgbòkègbodò nínú bá àmọ́ wá bí ó ṣe dá kí lọ́síwájú ó ti ṣe bá wa nínú ìgbésí ayé wa Islam fẹ́ ká máa bọ̀sọ́ wa sí. ولتعلموا عدد السنين والحساب látara òru ń bẹ ọ̀sán ń bẹ ẹ máa tara rẹ̀ ẹ máa ma òǹkà ọdún gbọ́dún tí ń gorí ọdún tó tún ń gorí oṣù sílẹ̀ ń sú sílẹ̀ ń má tọ́jọ́ ń gorí ọjọ́ ẹ máa rí i pé èmi náà màmá ti ń darúgbó ọmọ màá ti di àgbàlagbà ọmọ ti kú o. lọ́mọ polóró ó ti di ọjọ́ ǹde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ látàrí pé nso ilẹ̀ ń mání á sì máa tara rẹ̀ á mọ̀ pé ọjọ́ ti ń gorí ọjọ́ ọ̀sẹ̀ ń gorí ọ̀sẹ̀ oṣù ń gorí oṣù ọdún ń gorí ọdún á máa mọ̀ ìṣirò àsìkò tá a dá fúnra wa. lórí àdéhùn kẹta àjọ ní ó ti pé àbí ó ti pè á tún máa láti ara ilẹ̀ ń sun ilẹ̀ ń ìgbà owó tó yá ó ti pé ara ilẹ̀ ń sun ilẹ̀ ń mọ́ á tún láǹfààní láti mà àsìkò hajj mà ti ti tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ látàrí ilẹ̀ ń sú ilẹ̀ ń má gbogbo àwọn nǹkan wọ̀nyí wal hisab á fi máa mà sírò ọjọ́ ọjọ́ síra wọn pé ọ̀rọ̀ tá a sọ ní ìjẹta ọmọ ti di ó ti di òru jẹjẹ báyìí ọmọ ti pọ̀ tẹ̀ka nù ìṣirò nù èyí ṣe pé ìsáábí ó náà á lọ gbé kíra kan kó ń kọjọ́ tí wọ́n bí ọmọ ìjọ tán bí ya rẹ̀ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àwọn adìní kan mú ọkọ ìyàwó tó fẹ́ fẹ́ wá ọjọ́ tán bí òun náà kọ́lọ̀ ti sọ̀rọ̀ ìsáàbì inú alukurani kìí ṣe ìsáàbì òfò nítorí pé ìsáàbì òfò àwọn fẹ́ tara rẹ̀ sọ pé àwọn máa ń tọ́pa mẹ́yìn bẹ́ẹ̀ sì ni ẹnìkan máa ń tọ́pa máa fi Allah qul la sọ fún wọn pé gbogbo ẹni tí ń bẹ nínú sọ́mà àtìlẹ̀ ẹnìkan ò sí nínú wọn tó máa ń tọ́pa má àyàfi Allah. وكل شيء فصلناه تفصيلا wọ́n ní gbogbo nǹkan pátá porongodo láti ṣe àlàyé rẹ̀ ní àlàyé ẹ̀fọ́ sí wẹ́wẹ́ tí ìtúnbù káta ká máa wá àlàyé rẹ̀ lọ síbòmíràn ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọba tó ma gbogbo nǹkan tó sàlàyé gbogbo nǹkan yéké fún wa wọn náà ló ń sọ fún wa ọ̀pọ̀ àwọn àmì àmì tọ́jẹ́ tòru àmì tọ́jẹ́ tọ̀sí àmì òru wọn náà ló sùpá òṣùpá ọ̀dàmọ́lẹ̀ kan ní lára tiẹ̀ ọlọ́run ẹlẹ́dàá ti pa ìmọ̀lẹ̀ tiẹ̀ rẹ́ ṣùgbọ́n ara rẹ̀ ní ìmọ̀lẹ̀ wà eléyìí tún jẹ́ àmì ńlá tó lọ́wọ́ bá fi hàn wá pípé òṣùpá ń gba ìmálẹ̀ látara òun òun náà wá ná ìmálẹ̀ yẹn fún wa pé ògbó ti sọ́nà sí máa málẹ̀ kedere látàrí ìmálẹ̀ tó gbà lọ́dún ọ̀run láìsí mà pé dẹ̀ra ńlá iná ní kóòrò ń bẹ ọ̀sán bẹ wò ní mà àbí tọ́lọ̀ bá ní kọ́ wà lágbọ́n ibi tó ṣe pé ọ̀sán làwọn máa ní. ilẹ̀ isu lágbọn ọ̀dọ́ wọn òru làwọn máa bẹ ọ̀sán ìpọn lágbọn ọ̀dọ́ wọn níjọ́ náà tó bá ń rìnrìn àjò rẹ débi irú bẹ̀ lọ́mọ ìdẹ̀ra ńlá tọ́lọ̀ ṣe fún ọ pẹ̀lú rẹ láwùjọ tilẹ̀ ti tilẹ̀ tó ti má ọ̀rọ̀ tó ń. من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون صفوان إلى النبي محمد صلى الله عليه وآله وسلم بيكون من نيرو tọlọm bá tiẹ ní kóòlù ọmọ abẹ lọ lọlọgbọnrán gàdá kílẹ ọmọ màmá kóòlù ọmọ alọ bẹẹ lọlọgbọnrán gàdá dídọ gbẹndẹ àlùkò yáàmù talẹni náà tó yàtọ̀ sí Allah tó lè mú kí ilẹ̀ ọmọ kí màálè ó tún wá bá yín kò sí àbẹ̀lẹ̀ tẹ̀sán àwọn ọlọ́run lè gbọ́ ni ẹ̀ dáhùn kul ara'aytum in ja'ala Allahu 'alaykum an-nahara sarmadan sarmadan ila yawmi al-qiyamah. من إله غير الله يأتيكم بليل يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون صفوة nítorí ọba tó mú kí ọ̀sán máa bẹ bẹ́ẹ̀ lọ fáá títí láéláé kí lè ọmọ sùnmá lára ẹlòmíì tó yàtọ̀ sí ọlọ́ọ̀ tó lè mú kí ilé ó kí ilé ó sú kí ẹ fi lè bá a máa ríbi sùn kí ẹ máa nára ẹ̀yin ò ríran bẹ́ẹ̀ mọ̀ pọ́nà ọba ló ń ṣe gbogbo ilé onímúlẹ̀ sùn onímúlẹ̀ mọ́ ẹ̀sìn mọ́ ẹ̀ mú orí ọlọ́run ábọ̀sibọ́sí pé ẹ̀dùkọ́ ẹ̀fọ́ ebi sọkúsọ náà lẹ́tọ̀ máa sọ ọlọ́run ẹlẹ́dàá ni wa rahmatihi ja'ala lakumul layla wan nahara ولعلكم تشكرون nínú kí ọlọ́run tọ́lọ̀ ń ṣe fún yín ó náà ni pé ọlọ́run ọba dọ̀ òru fún yín ó tún dọ̀ ọ̀sán fún yín òru kẹlẹ̀ bá a máa fi sùn ọ̀sán kẹlẹ̀ bá a máa fi wá nínú ọlá àtàdúró ọlọ́run wàlẹ̀ àlẹ́kùn tẹ̀síkóró kẹlẹ̀ bá a fọlọ́ àdúpẹ́ fọlọ́ o lórí ìdẹ̀ra tó ṣe fún wa àmọ́ lórí o ọlọ́run dákun má bàjẹ́ bí rọ́ṣù Ramadan dá wà nínú rẹ̀ yìí àwọn ẹni kan gbé táwọn agbálagbè kan wà ní ayé tẹ́ pé ilẹ̀ iṣu ọ̀sán náà ni ibìkà sì wà tẹ́ pé ilẹ̀ onímọ̀ òru náà ni wọ́n wá lè lọ bẹ́ẹ̀ fá kóso mẹ́fà kí ìdàkejì ó tó tún wá Ramadan náà wọ́n wá bá wọn ní ọ̀sán. ní ọ̀sán fẹjú kẹkẹ òórùn kankan ilé òṣù rárá bí wọn máa ṣe Ramadan náà òru àsìkò òru ooru lọ títí fóṣù mẹ́fà ní na náà ti bá wọn kó làwọn tó àwọn ti Ramadan ó ti Ramadan náà ti wọn tó ṣùgbọ́n wọn máa wo ìlú tó súnmọ́ wọn tílẹ̀ máa sùn tílẹ̀ máa máa. tó àkókò bó ṣe wà náà hàn bí ìgbà táwọn bá ń sinmi sí làwọn náà máa sinmi tó ti pé òòrùn ló fi hàn kankan yìí tó ti pé òòrùn náà la sáwà gbogbo gbà àmọ́ sánmà tẹ̀lé ìjẹba àwọn olùkọ́ tó wà sọ pé ọ̀sán tí wọ́n ní máa gùn yóò gùn bàjẹ́ tó bá di pé àsìkò ẹ̀rùn dé kí àwọn ìlú òyìnbó yẹn táwọn ọmọ àtiwọ́ ọmọ aṣojú kòkòrò pé bẹ́ẹ̀ làwọn sáfẹ́ lọ àlùjáná nìyẹn lójú wọn. àwọn fẹ́ lọ Finland àwọn fẹ́ lọ kẹ́míkà Scotland àwọn fẹ́ lọ England. àfà wọ́n lè sọ pé ní lọ́wọ́lọ́wọ́ o twenty hours lọ́sàn-án ṣe. twenty four hours lásán lóru <laughs> wọ́n ní ẹjọ́ sá báwo láti máa ṣe torí táwa yìí ta lé ọlé ọsẹni tó lé ọlé ìdájọ́ rẹ ti di ti bẹ ọ. a máa fi twenty hours a máa fi kẹnuró bẹ́ẹ̀ ni bó tún ju bẹ́ẹ̀ láti kẹnuró ọlọ́ọ̀tì ẹ̀sìn òórùn wọ̀ torí tí bá wọ̀ rárá nǹkan mìíràn tó àdìpọ̀ fọlọ̀ ọlọ́ni تبارك الذي جعل في السماء بروجا جعل فيها سراجا وقمرا منيرا سراجا الشمس torí pé àṣàmùsùn gángangangan làtùpà tí ọlọ́ọ̀ni kan máa tan ìmálẹ̀ àmọ́ òtùpá ń tiẹ̀ mú ní rọ́ òun mọ̀ fún wa ní ìmálẹ̀ ní látara ẹni látara òǹtọ́kàmálẹ̀ òǹtọ́kàmálẹ̀ lòun ṣùgbọ́n òtùpá ọmọ fún wa málẹ̀ látara rẹ̀. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا ọlọ́run lọ́dọ̀ òru lọ́dọ̀ torí ká lè máa ṣàǹfààní nínú wọn. tọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. akramakumullah á rí i pé ọlọ́run ẹlẹ́dàá wa òun náà ló dá àwọn àpẹẹrẹ méjì yìí fún wa àmì tọ̀sán ó àmì tòru ó ó ní kí àmì tọ̀sán kó wọn máa tan ìmálẹ̀ àmì ìtòrú kó wọn máa gba ìmálẹ̀ látara ìmálẹ̀ oòrùn kó náà máa kọ́ máa tó wá kọ́ máa fi tiwa láǹfààní nígbà tó bá dalẹ̀ wọ́n ní àpèjúwe òṣùpá sí oòrùn ó dàgẹ́ bíi díngì ni nítorí pé òṣùpá òun jẹ́ díngì tí ń gba ìmálẹ̀ látara oòrùn tó náà tó wá ń ẹ̀ sódì kejì sàmà kìí sùn ní source of life oòrùn gan ni ìpìlẹ̀ tí ń mú ìmọ̀lẹ̀ yẹn wá tọ́ ọlọ́yẹ dá wa ó ní وكل شيء فصلناه تفصيلا gbogbo nǹkan pátá láti àlàyé rẹ̀ ní àlàyé yéké ẹ jẹ́ ká gbìyànjú láti jẹ́ tí ó máa wá àlàyé gbogbo tí kò bá yé wa ká máa wá lọ sínú àkùránì ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ọlọ́run ló mọ̀ wa ọlọ́run máa ń tẹ̀sí wa ọmọ ń tààsì ó ti wá sàlàyé gbogbo nǹkan sínú rẹ̀ àbùkátà láti jẹ́ pé àwọn wàá yan ọlọ́run ọba lódì àní máa nǹkan àfi kéèyàn jẹ قلني وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا قال إلى وكل إنسان gbogbo èèyàn pátá korongodo alzamnahu ta'irahu fi unuqa gbogbo sẹ́tọ́ ṣe tọ́tara rẹ̀ wáyé gbogbo sẹ́tọ́ ṣe tọ́tọwọ́ rẹ̀ wáyé nílé ayé ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò dé maka yóò dé ti kálukú ma lọ́rùn wọ́n pe iṣẹ́ wa ní tọ́ọ̀dẹ̀ nǹkan tó fò jáde látara wa ọwọ́ wa ló ti fò jáde kò ní fò sá lọ ọlọ́run ọgbọ́n òde tí kálukú máa lọ́rùn irọ́ tó pa ó fò jáde lára rẹ òdodo tó sọ ó fò jáde lára rẹ jàǹbá tó ṣe ó fò jáde lára rẹ ìfọkàntán tó o hù níwà ó fò jáde lára rẹ ẹ̀sìn tó ṣe ó fò jáde lára rẹ àìsẹ̀sìn rẹ ó fò jáde lára rẹ gbogbo ń tá a wá gbélé ayé ṣe ọ̀dà ọ̀dà tó fò jáde gbọ́wọ́ wa ni kò ní fò jáde sá lọ ọbẹ̀ ẹlẹ́dàá di ma lọ́rùn. níjọba gbélé ayé sí òun náà ni wọ́n dè mọ́ ọlọ́run tí wọ́n máa sọ pé àtẹgbé òsì àtẹpamọ́ lọ́wọ́ wọn náà ní ìdáná sọ pé fọmọ ní àmàlù مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره ẹnikẹ́ni tó bá ṣe iṣẹ́ tó kéré tó wẹ́ bí ọmọ anágún tó ti jẹ́ dáadáa ní sẹ́yìn yóò rí nǹkan kan ò ní sọnù lọ́dọ̀ lọ. ní ìdàkejì má jẹ́ pé iṣẹ́ tí yẹn ti ṣe bú ni tó kéré tó wẹ́ tó mọ bí ọmọ anágún tó sì jẹ́ sẹ́ aburú oní òrìkì ẹ̀ tó bá ti dọ̀gbìn ìgbà kò yá iṣẹ́ kan ò ní sọnù. ọlọ́ni ànìlìyẹmí ni wọ́n ń ṣe máa lè parí màlẹ́kà bẹ lápò ọ̀tún rẹ ó jókòó bẹ̀ bẹ lápá òsì rẹ̀ ó jókòó bẹ́ẹ̀ máa yálùfẹ́ bómi kọ́wọ́lé ńlá lẹ́dẹ́ yìí rọ̀kì bọ̀nà àti yìí ò ní wípé ló ń ká jáde lẹ́nu rẹ̀ àyàfi kí màláìka rọ̀kì bọ̀ àti àti ìdù kọjá pé wọ́n ti ń retí rẹ̀ láti kọ́lẹ̀ kọ́lá ẹlẹ́dàá wa kó ṣàánú wa kó fún wa ń dáadáa sí o wa inna alaykum la hafidhin. كراما كاتبين يعلمون ما تفعلون dájú àwọn ìtọ́ka ń bẹ pẹ̀lú yín o àwọn akọ̀wé alápọ̀nlé làwọn wọ́n máa ń tẹ̀sí wọ́n sì máa kọ́ sílẹ̀ innama tujzawna ma kuntum ta'malun níta bá ti ní wọ́n fi sàn yín lẹ́sàn-án. orí ọ̀dọ́ wọ̀ wà o wa kullu insanin alzamnahu tairahu fi unuqi oníkálukú wa ohun tó fò jáde gbọ́wọ́ rẹ̀ ohun tó fò jáde gbọ́dọ̀ rẹ̀ níṣẹ́ wọ́n so mọ́ tó bá dijọ́ gbẹ̀ndé alqiyama ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا àwọn amú ìwé iṣẹ́ rẹ̀ ìwé iṣẹ́ tó gbélé ayé ṣe á yọ jáde fún ọ á yọ jáde fún ọ ọba gbogbo iṣẹ́ rẹ̀ tó ṣe nínú rẹ̀ máa ń ṣòro nínú ìwé tó yẹ kó a níwájú rẹ̀ a sì wò yẹn lẹ kó sínú pàṣẹ jásákínà ní kẹsí paragraph kẹkẹ ọba náà ti sílẹ̀ fún ọ ni ẹ kọrọ kìtàbà àyà máa kàwé rẹ o máa kàwé à àwọn kọ̀wé láyé ìwọ lọ àkọ ọ̀dà lọ lé ìwé àwọn àgbà ẹ so kò sí eléyìí dọ̀gbìn dàgbìyà oníkálukú ni wọ́n máa kà ni wọ́n máa kọ̀ àbí kò sí mímọ̀ kọ́ ọ́ máa kà kálukọ́ kàwé rẹ̀ kò sí pé ah bàbá kudi ẹ̀dá pẹ̀lú ẹgbẹ́ bá ń ka eléyìí inú ọmọ ẹgbẹ́ tó kékin bàbá kudi kọ̀ bàbá sára ti oníkálukú tiẹ̀ ti ń bẹ wájú rẹ̀ tó tiẹ̀ tó torí ẹ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa òní yóò náà bọ olùdínsánù yóò mọ ilé ń bẹ máa kọ́ dáná wà á kọ́ wọn fún kálukú lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà nírò nípa tó ti ṣe síwájú àti tó ṣe gbẹ̀yìn pẹ̀lú ìsánù àlẹ́ náà bọ́ sí rọ́ ọ̀rọ̀ tí ẹ̀ rí bẹ́ẹ̀ ìyẹn gẹ́gẹ́ fúnra ara rẹ̀ kan ojú rẹ̀ ní fọ́síra rẹ̀ jọ̀gbìn náà kìá ojú rẹ̀ yóò ríran síra rẹ̀ kékin kí n da tèmi ti bá mi torí pé ó dà ó dà jẹ́ bí àpèjúwe tí yorùbá náà máa ń sọ yìí pé òkùnkùn ò ní kùn kó nínú ọmọ màmú kálukú ríran ríra rẹ̀ jọ náà ọlọ́ni wọ́lọ́ alùpàá màárí rọ kọ́dà kó ṣe pé èèyàn ń wá wá wí ń wá wá wí ń ta tóńtó ní kíní kẹ̀kẹ́ sálọ kó ti ríran ríra láyé ọ̀ ń wá wá wí ọ̀ ń wá nǹkan ṣe kẹwọ́ ọ̀ ń wá wí dàrú àròyé àlàyé gbogbo òwúlò mọ́ ojú rẹ̀ ní fọ́ síra rẹ̀ ń jọta awé yìí bá ẹ kọ́ra kìtàbà kàwé rẹ̀ wé tiẹ̀ lá ní ọkà tó ṣe tẹ̀lómìn كفى بنفسك اليوم عليك حسيبا ìwọ náà ti tó láti ṣèṣirò fún ààrẹ lónìí àbíbọ̀ náà mọ̀ yìí pé káàsàbò ṣùṣùn kò sí nǹkan kan tá a kọ́ lẹ̀ tó ṣe ààbò mọ́ àtibọ́ dín nǹkan kan kù nínú tó ṣe nítorí ọkọ náà làkọ̀ nítorí ṣe náà làkọ̀ torí pé ìwọ náà síbí wọn náà ti rántí gbogbo tó gbélé ayé tó gbogbo tá a máa gbé ah mo ti fẹ́ sọ̀rọ̀ kan mo ti gbàgbé ayé nìyẹn ní gbogbo fìkì ní ìpamọ́ sí látàrọ̀ tí wọ́n wọ ayé nìyẹn ọ̀ràn ti bàjẹ́ kí ló àdúgbò ọ̀gbìn náà ti àná náà nà nàbì sọ̀rọ̀ máa ní sọ̀rọ̀ sọ pé إنما هي أعمالكم نحصيها لكم ثم نوفيكم إياها ثم نوفيكم إياها فمن وجد خيرا فليحمد الله ومن وجد غير ذلك فلا يلومن إلا نفسه إذا أنت سنة لم تجاوبني fúnà lápàdà wàá kó fún yín tẹ̀sán-tẹ̀sán rẹ̀ níjọ́ gbẹ̀ndà kìyàmù ẹni bá bá dáadáa pàdé kó dúpẹ́ fọlọ́ ẹni bá bá ìdá pàdé kó má fẹ̀sùn kẹ́ni tó sàn àforí ara rẹ̀ wọ́n bẹ́ẹ̀ nìkan wí àforí ara rẹ̀. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا ونجت لنتي يوسف شرفوري على لون ilé ìjẹ́bi tí a dì ó sí lónìí ẹ ká tara àwọn àyàtà káyé táwọn èyí sọ̀rọ̀ wa ọlọ́run lè dá wa ó fi hàn ápá kan hàn ó máa fi hàn mánà ṣé àwa sì ń ka àlùkùránì bì táwọn wá ìmọ̀ náà lọ sínú àlùkùránì bì àbí nǹkan míì làwa ń wá ní àlùkùránì àbọ̀nà míì làwa ń gbá àlùkùránì tí wàá gbà kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé ìwà sínú ìmọ̀nà ní àlùkùránì kò wá yẹ kó wá jẹ́ pé ìwọ ọmọ wa lọ àlùkùránì gbọ́ ọ̀nà míì tó takò ìtọ́lọ́run ẹlẹ́dàá wa tó sọ alukur'ani kalẹ̀ fún alukur'ani sì fún wa lò ká sọra fún àtìsà ìgbàgbọ́ síjọ gbẹndà òkèèyàmù nítorí pé tí a bá ṣe bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ìyá ẹlẹ́tẹ̀ eléèrò yóò jẹ́rù wọn a gbọ́dọ̀ gbàjọ gbẹndà òkèèyàmù ọ̀gbọ́n ó lè pẹ́ lójú wa láti máa tanra wa dànù ká máa wò kókò ní wa gbogbo nígbà tí ní ń bọ̀ ó ti dé tán. gbogbo tó bá ti ní nǹkan òtí dé tán ìgbà wo ni ọ̀wá dé kọ́ńkọ́lọ́jà bíi kí làwa ṣe é lẹ́dẹ̀ nítorí pé ẹni bá ń béèrè péjì onídọ́gbìn náà kì í yóò dé ọ̀rọ̀ ọ̀rọ̀ yàtọ̀ títẹ̀ tí ń béèrè péjì kù ó kù náà ní a sì rí i pé nínú ọ̀kan nínú àyàtà ṣàlàyé ṣáájú wọ́n mẹ́jẹ ni tí wọ́n máa ṣépè fúnra wa a gbọ́dọ̀ ṣépè fọ́mọ wa a gbọ́dọ̀ ṣépè fún dúkìá wa nítorí pé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ń bẹ nínú nǹkan tá a ti ṣètùjọ èrè bíbẹ wa ń lé ayé ni a gbọ́dọ̀ wá jẹ́ pé àwọn náà láfọ ara wọn láti ṣiṣẹ́ tu oore jọ àwọn náà láti wọn á dáná tu oore eléyìí ọ̀yẹ́ bẹ́ẹ̀ gbogbo bí nǹkan ti lè wù kó má ṣe pè fúnra rẹ̀ má ṣe pè fọmọ rẹ̀ má ṣe pè fún dúkìá rẹ̀ ọlọ́run bá tó wá fi hàn wá pé oníkánjú lọ́mìyàn bẹ́ẹ̀ ni àwọn náà rí bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ ṣé báwa náà lọ́mìyàn tó lọ́wọ́ bá sọ fún wa nípa ara wa ṣùgbọ́n èsì kọ́ lọ́wọ́ bá sọ bẹ́ẹ̀ ó fi wá fẹ́ kẹrin mọ́ alápá pé ẹ máa kánjú nsù ẹ máa kánjú nsù kẹ́ ẹ parun ìtumọ̀ rẹ̀ ni pé ẹ gbìyànjú láti máa dín ìkánjú yín kù nítorí pé ìkájú kìí gbèyàn lọ bìíre ibi tí ọ̀dà ibi àbámà òun náà nìkanjú máa sábà gbèyàn lọ. ọlọ́run tó wá fi hàn wá wípé áyà méjì ni ṣe áyà kan ó ní í pẹ̀lú òru àpẹẹrẹ kejì ó ní í ṣe pẹ̀lú àpẹẹrẹ àmì tòru òun ntí òṣùpá máa yọ ọ́nà òṣùpá yìí wọ́n tó wá pa ìmọ̀lẹ̀ tara tiẹ̀ tó lè dámú jáde ti parí ṣùgbọ́n ó sẹ́ni tí wọ́n máa gba ìmọ̀lẹ̀ ti sagbára látọ̀dọ̀ wọn láti máa ná fáráyé tí wọ́n láǹfààní ìgbà tí òun tó ń jẹ́ àmì àti àpẹẹrẹ tọ̀sán òun jẹ́ nǹkan tó ṣe pé òun ti ka ara rẹ̀ ọlọ́run kọ́ máa bí ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ tiẹ̀ ọ̀pọ̀ ó bu àyà máa náà ti ṣe ń rí lọ́sàn tóníkálukú wa náà máa ṣe gbogbo iṣẹ́ ìṣe wa láì bùkátà àtùpà láì bùkátà àbẹ́là tóníkálukú wa máa rí ìrànlẹ́ nǹkan tí máa ń ṣe kedere ọlọ́run ti bẹ́ẹ̀ láti bá a máa forú sinmi láti lè máa fi ọ̀sán ká máa fi wá ìjẹ àti ìmú wa àti ọ̀nà àti ní àlékún nínú àrísìkí wa àti nítorí ká lè nípa bá máa ṣe nǹkan ọjọ́ òǹkà ọ̀sẹ̀ òǹkà oṣù eléyìí tí ọmọ lápá nínú ìgbésí ayé wa lábala pàǹsílọ́n nínú ìgbésí ayé wa lábala ìbáṣepọ̀ káràkátà àti agbankanyálò lọ́dọ̀ ara wa àbí ayálòsáwẹ́ lọ́dọ̀ ara wa pé sásìkò ti tó àbí òtí ètò látàrí ọ̀sẹ̀ oṣù ọdún ọjọ́ eléyìí tọ́lọ̀ fún wa mọ̀ látara òru àti ọ̀sán ẹni gbogbo nǹkan yìí fi ń rọrùn ayé ìgbà tí rọgbọ tó bá kó òru lásán lọ́wà ayé ìgbà tí sunwọ̀n gbé tó bá jẹ́ pọ̀sán lásán lọ́wà ṣùgbọ́n méjèèjì lọ́lọ́run fún wa àdúpẹ́ fọlọ́ ọ̀kùnrin tó fi hàn wá sí gbogbo nǹkan pátá korongodo lọ́lọ́run ẹlẹ́dàá wa ti ṣe ẹ̀fọ́ sí wẹ́wẹ́ rẹ̀ nínú alukur'an nítorí abani lọ́kàn jẹ́ ni pé àwa tó lọ́n fa alukur'an ìbá sọ̀rọ̀ àyè gbọ́ àyè kà ẹni tí ń kà á nù wa kọ̀mọ̀túmọ̀ rẹ̀ ẹni tó mọ̀túmọ̀ rẹ̀ kì í ronú sí ti ń kà báwo wá làlùkùránì ti fẹ́ ti wá láǹfààní ọlọ́run bá wá sọ nínú àyà tí a ṣàlàyé gbẹ̀yìn ó ti ṣe jẹ́ kí gbogbo níta gbélé ayé fi aṣèpamọ́ ni ọlọ́run ẹlẹ́dàá wọn yóò sọ ìwé iṣẹ́ kálukú mọ́ lọ́wọ́ lọ́jọ́ gbẹ̀ndà òkèèyàn tó ní kálukú náà rí rẹ̀ ní nǹkan tá sílẹ̀ wájú rẹ̀ kedere ọlọ́run sì sọ pé kàwé rẹ̀ òun náà ti tó lẹ́ni tí ó fèsì rò fún ààrẹ lónìí ọlọ́run ẹlẹ́dàá ìmọ̀nà fún wa láti ara àmàlẹ̀ àti ìmọ̀nà alukur'an àti sunna nabẹ muhammad sallallahu alayhi wa sallam subhanahu wa bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. oníbèrè ìbéèrè pé ṣé ó pọn dandan kéèyàn kí nítorí ní jẹun ní àpò ọ̀rọ̀ náà. kí ṣe dandan nítorí pé gbogbo sọ láti tàǹsí nínú rọmọdán dandan fún ara rẹ̀. tó jẹ́ kìyàmù lẹ́yìn àbí sọ̀látù tàràwíyà àbí sọ̀látù tahajjud gbogbo ẹ̀ kì í sọ̀rọ̀ àyìn so wítìrì náà kì í sọ̀rọ̀ àyìn wítìrì súnà tó ní agbára gidi ni nítorí jẹ́ kí alimam Abu Hanifa àti imam Ahmad nínú riwaya kan àwọn sọ pé alùwítìrì wàjibà àmọ́ wàjibà lọ́dọ̀ wọn ọ yàtọ̀ sí fọ́ọ̀rù wàjibà yàtọ̀ sí fọ́ọ̀rù yẹn ni pé wàjibà kò lágbára tó fọ́ọ̀rù lọ́dọ̀ imam malik àti bí imam shafi'i àwọn sọ pé sunna ni mu'akkada àti riwaya mi lọ́dọ̀ ahmed tó ọ̀rọ̀ wọn fẹ́ jọra wọn torí ẹ̀ solatul witr ó pàtàkì kéèyàn máa ṣe àmọ́ kì í sọ ara yẹn so kámo wá sí ń jàmáà náà kì í sọ ara yẹn ṣùgbọ́n tó dáa tá a bá ṣe solatul tarawih ní jàmáà iná nìkan tó ṣe wítìrì náà ní jàmáà oníbèrè ìbéèrè ṣé àwọn lè sọ ọmọbìnrin ní ìlú sọ̀rọ̀ bẹ́ẹ̀ni ó lè sọ ọmọ ní yusra pẹ̀lú al-alif al-maqsura yusra al-alif al-maqsura naam gẹ́gẹ́ layla naam. oníbèrè bèrè pé ṣé ẹ̀sẹ̀ kéèyàn máa ń mú àwọn ọmọ lọ sí ilẹ̀ western education kan bá pọ̀ bóyá tó ń kulè lọ sí fún wọn tó tún wá jẹ́ pé ó wá jẹ́ kí islamic education yẹn kó tẹ̀wọ̀n ìlú tó ń sùn ìrìn àjò lọ́pàá yóò tẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ báwò wọn fi ṣe pé ọlọ́run ní dandan ẹ̀fọ́mọ sílé ìwé ọlọ́run bọ̀ sọ pé kẹ́ ẹ̀fọ́mọ sílé ìwé ọlọ́run ti sọ pé dandan kẹ́ ẹ̀fọ́mọ sílé kéw òṣùgbọ́n ọ̀ràn yẹn ní kẹ́ kọ́ máa ń lẹ́sìn bàbá àkọ́lé bàbá àkọ́lé kéw tó à ń bọ̀ ṣùgbọ́n sí ìwé western education tí èsì pọ́lọ̀ ló ní kọ́kọ́ ẹnu pé western education ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó máa kíkọ́ táwọn kọ à à ń kọ́ láti fi wo oúnjẹ ni so ṣùgbọ́n ẹ̀sìn á yìí kọ́ láti fi wo oúnjẹ so eléyìí tó túmọ̀ sí pé tẹ́ bá lè train ọmọ yín láti lé tí ó bùkátà láti lọ sí school tẹ̀sí lè take care rẹ̀ tẹ̀lé handle rẹ̀ tọmọ fi sharp kò sí tó burú bí àwọn tó wáyé pé ọmọ yín yóò túbọ̀ máa ya dundun ni kò ní í jẹ́ pé ẹni tí ọpọlọ rẹ̀ ti sí mà tí ọjọ́ kọ́ máa lọ sílé ìwé kò sí tàbí ṣùgbọ́n ká máa ní kí ó nílé àti ká kọ́ ọmọ níwèé nílé so ó ṣeéṣe kóbi kó lè lápá gidigidi lára ọmọ tọmọ fi ní ìmọ̀ gidigidi ṣùgbọ́n gbogbo ìmọ̀ gidigidi tó bá ní náà kò lè dàbí tọmọ tó ti fa akọ́lẹ́kọ̀ọ́ láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ nítorí pé ìrírí ti fi hàn wá títí ẹni téèyàn máa ń kọ́ lọ́dọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ kò kéré ní pàṣẹ́ntéèjì sí nǹkan táwọn olùkọ́ náà kọ́ yẹn. so ìyẹn ń kọ́ ẹ̀kọ́ púpọ̀ lọ́dọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ tó lùkọ́ tí ọmọ tí ò bá ti rí nǹkan tó lè mú wa competitive tí ó fi jẹ́ pé wọ́n ń ṣe ìdíje lọ́nà kan àbọ̀nà àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ọmọ ya dundun ni kò ní mọ̀ kó mà kò kí ni nǹkan báyìí tàbí ń sàlàyé fún wa èmi ń sàlàyé eléyìí pé a ah, ò lè sàlàyé rẹ̀ jù mí lọ èmi ti sàlàyé jù ọ lọ eléyìí pẹ̀lú báyìí ọpọlọ àwọn ọmọ kò máa ń dìbẹ̀ lọ. oníbẹ̀rẹ̀ ìbéèrè pé èèyàn ti níyàwó méjì ó bẹ̀ ti bí ọmọ méjìlá wọ́n á ní pé ṣé ẹ̀ṣẹ̀ ni kí à ń fẹ́ ìyàwó kẹta. ẹ̀ṣẹ̀ báwo wọ́n lọ mọ tí ó kí ọ lọ síbi ìyàwó kẹta bí ká pàwọn ìyàwó méjèèjì àwọn àti ìtọ́ náà ó sì wù ọ láti níyàwó kẹta ọlọ́run bò sílé wọ̀ wọ́n tọ́ pé kó tó fẹ́yàwó kẹta tágbára rẹ̀ bá kà kó lè ṣe dọ́gba láàrin wọn nípa nǹkan tágbára ká ọlọ́run bò sílé wọ̀ fún un láti fẹ́ wọn. àmọ́ tó bá wúra rẹ̀ tó mọ́ra rẹ̀ tó ṣe lẹ̀ tó sì mọ fọ́nà méjì nga wọ́n ti tipátipá yí láàrin wọn. tó kí ni títẹ̀ lọ fẹ́lẹ̀ kẹta tó wàá padà kóra rẹ̀ sí yọ́yọ́ tí ò ní rọrùn fún ọ tí ò sì ní ṣe sọ wípé wo ọ̀rọ̀ rẹ ti fẹ́ sú mi àbọ̀ máa lọ lé ìdí ń tiẹ̀ kò sí nǹkan jọ bẹ́ẹ̀ tó bá ti mọ̀ kọ́ gbára rẹ̀ ká mọ́tàbá kò sí nǹkan tó burú mi. oníbèrè béèrè pé báwo ni owó owó yẹn gbúdọ̀ ṣe tó kí n tó máa fún fẹ́yàwó. kò tó di wọn pé bákan lówó yẹn ti gbọ́dọ̀ tó kẹ́yìn tó fẹ́yàwó àwọn ìwọ̀nba tó ní tó bá lè fi tọ́jú obìnrin tí yóò ní jẹ́ tẹ́bi ò pa tí ò ní wòwò tí ò ní wò títà tí ò ní mọ sùn abẹ́ gádá kò sí wàhálà so owó àwọn ọba tó ní náà ti tó láti fi fẹ́ yà ó mo ní tọ́ka àdún mo gba ẹgbẹ́ pẹ̀lú ìtẹ́sọ́wọ́ gbogbo ẹnikẹ́ni tó bá lágbára àti lè bóbìnrin lò tó sì lè ṣènáwó rẹ̀ èso pọ̀wọ́ péjì rẹ̀ lè kó tó lè ṣènáwó rẹ̀ ànábìnrin pẹ̀lú ìtẹ́sọ́wọ́ tó fẹ́ yà ó ẹ tí ó rí nǹkan kan tí ó fún yàrá ta ní sọdáàtì lánàbí sallallahu alaihi wasallam tó fi padà fọmọbìnrin yẹn fún pẹ̀lú nǹkan tó ń ti há sórí náà Al-Qur'an tó ń náà kọ obìnrin yẹn òun náà mà òun náà tún há sórí náà. oníbèrè bèrè pé kí ni ìṣẹ̀lẹ̀ àkọlù lóbìnrin tó lóyún nígbà Ramadan tó tún wá di pé Ramadan tó tún tẹ̀lé tó ń tọmọ lọ́wọ́ tí ò ní gba àwọn Ramadan yẹn wípé kí ni. oríṣiríṣi ọ̀rọ̀ làwọn olùmọ̀ sọ nípa aboyún àti ẹni tí ń fọmọ lọ́yàn ń bẹ nínú wọn àwọn sọ pé wọn òun náà ní káwọn náà ṣe sùyàmù Ramadan káwọn náà kẹnuró pẹ̀lú àwọn èèyàn nígbà tó ń kẹnuró yẹn sábà tí wọ́n kùnà láti ṣe bẹ́ẹ̀ ajẹ́ gbèsè ń bẹ lọ́rùn wọn padà ó sì bẹ́ẹ̀ nu ẹni tó ní aboyún àti ẹni ń lọ́yàn wọ́n máa fún wa lóúnjẹ tútù mọ́tò méjì méjì ní ìjọrọ abdullahi ibn abbas radiyallahu anhuma látàrí pé àwọn fi aboyún àtẹnisẹ́ ń fọmọ lọ́yàn wọ́n fi wọ́n wé arúgbó kùjọkùjọ ọlọ́run sọ pé wa 'ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin àwọn ẹni tí ó sì lágbára láti jẹ́ kí wọ́n lè pẹ́ nu ró ṣe sòyàn ọ̀ràn yẹn tí wọn oníkọ́ máa ṣèrà padà pẹ̀lú fífún àwọn aláìní ló ń jẹ èèyàn kọ̀ọ̀kan mọ́tò méjì méjì ìwé tá a máa fi yọ bàtà tó fọ́tò òṣùpá àwọn olùmọ̀ tó pọ̀ jù àwọn sọ pé rárá wọ́n san padà ni nítorí pé aboyún àtẹnì tí ń re ma wọ́n àjọ arúgbó kùjọkùjọ nítorí pé arúgbó kùjọkùjọ ní ti ń ṣe òun yóò padà parí sínú sàárè ni so arúgbó ò ní padà dọmọké ò ní padà dọmọdé torí pé gbígbó rẹ ń ló mu má lè ṣe so yàtọ̀ sí aboyún àti ẹni tí ń re mu ẹni tí ń ṣe àwọn ọfẹ kó ń bẹ ní aboyún òbí èyí tí ń fọ ọmọ lọ́yàn yóò padà di mú lẹ́nu ọmọ so àwọn níṣẹ́ ni wọ́n ti aláàárẹ̀ wọ́n àwọn àárẹ̀ sáfẹ́rẹ́ tí máa ń ṣe wá bí ibà bí inú ọrùn bí orí fọ́ kọ́lá sọ pé bàbá nǹkan mi kò mẹ́rí bà aw ala safari fa'iddatun min ayyamin ukhra ẹni tó bá já láàrin àtọ́wà lórí ìrìn àbí ọ̀sán padà lọ́jọ́ mi tó wọ́n san padà lọ́jọ́ mi eléyìí náà lè ta àgbàlẹ́ta pé gbogbo aboyún lọ́jọ́ gbèsè nǹkan kan nù Ramadan àbẹ́ni tí ń fún ọmọ lọ́yàn lọ́jọ́ gbèsè nǹkan kan nù Ramadan gbogbo wọn máa ṣírò iye ọjọ́ tí wọ́n jẹ gbèsè rẹ̀ ni wọ́n san padà náà ọlọ́run ràn wọ́n lọ. oníbèrè béèrè pé báwọn ti gbọ́ yín nínú lẹ́yìn pé kò dàbí àwọn akọ́jú wọ́n á ní kí ni ọkùnrin tó kánjú ṣe ìgbéyàwó. gbọ́dọ̀ ti kánjú ṣe ìgbéyàwó ẹ ṣàlàyé ṣùgbọ́n tí kánjú nínú gbígbéyàwó nígbà tí ẹ máa ní wọn pé ìdí òun lé lòkulè tó òun ti fẹ́ ṣe zina tó òun sì lówó tó òun ti fẹ́ yàwó. wọ́n sì lówó tó ń fi máa fi ìyàwó ìyàwó ní jẹ́ ìyàwó lọ́wọ́ tó yà á gbọ́ bóyá kò tí ì rí sẹ́ wọn àti lẹ́nu sẹ́ kínní kankan eléyìí jù ṣe dà. pé ti mọ̀ pé tọkùnrin bá ṣe sìnà láti bí ọmọ pé wọ́n ní pé ọmọ náà mọ ọkùnrin náà ní ilé Yorùbá àwọn bàbá jù ní pé ọmọdé ọkùnrin náà ti lè fa obìnrin náà jẹ ọkọ tó bá fẹ́ fi ṣiṣẹ́ sí nǹkan. ṣé. ṣé ọkùnrin náà tó lè fa ọmọ náà jẹ ọkọ. ọkùnrin tó bímọ ọgbọ̀n náà jẹ náà. wọ́n kọ́ ni pé àtàkàtà yẹn pọ̀ lóòótọ́ láwùjọ Yorùbá wọ́n tàbí pé ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ kàn bímọ àlè kalẹ̀ ni ọmọ zina ọmọ zina ọmọ zina ti pọ̀ jù ìdí nìyẹn tẹ́ bá ti lè mẹ́nu bà wọ́n bímọ pọ̀ náà zìnà wọ́n bímọ pọ̀ náà zìnà gbogbo oyún tóbìnrin ní ṣáájú kọkùnrin ó tó di pé ó so yìgì lórí obìnrin yẹn ọmọ àlè náà lọ́mọ bọ́ bá jáde ẹ̀rí tí gbogbo ara wọn ní balẹ̀ mọ́ ìbànújẹ́ ó ti dorí wọn kodò nítorí pé àwọn ti mọ̀ pé àwọn ti àwọn ti fẹ̀ sófin yìí sọ ọ̀pọ̀lọpọ̀ kàn bí màálè kalẹ̀ màálè pọ̀ bàjẹ́ anábìyọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́nà ń sọ ó ní àlòó mọ̀ ni oore ò ní yé bẹ pẹ̀lú wọn lópin ìgbà táwọn ọmọ jù náà bá ti pọ̀ láàrin sábàjọ ní ti ń fọ̀pọ̀lọpọ̀ wàhálà nǹkan màálí ti pọ̀ jù sọ àwọn Yorùbá náà sì sọ náà nínú àgbà wa tá a fi sí súnà jẹ́ńdà títí gbogbo lídẹ bá rí ti ń tòrò ọmọ àlè ìdẹ ní ẹtí ìsèkì ní ẹtí ìdàgbà tó torí délé ìgbà ọmọdé gbígbọ̀nà zìnà ẹ lè jẹ́ wọ̀lì rẹ̀ ẹ lè jẹ́ wàlí rẹ̀ torí kò ní bàbá torí báyìí ṣe ń kílèmù báyìí ní bàbá rẹ̀ ẹlòmínà lè jáde tó ní ọ̀sán kò ní bàbá rẹ̀ and uh, by what by what action la fi ń wò pẹ́yìn bàbá rẹ̀ ẹni àtàwọn ọ̀lẹ́yìn lẹ báyà ẹgbógun yẹn lò ọ̀daràn lábẹ́ òfin ọ̀la torí èèyàn ti jẹ́wọ́ pé mo ṣe dènà nù tó ń bá tí wàá sófin ọlọ́run tí wọ́n ń lò gan iná lọ́pọ̀lọpọ̀ fi ń ṣe káàdì ìfọ̀ bí ma tó bí lọ́nà lọ́nà zina tó ẹ̀ lè fi wọn ọmọ lọ́pọ̀ ọmọ tó bá bí gbọ̀nà zina ìyá lásán ló ní kò ní bàbá wìláyà rẹ̀ nígbà tó ń bá fẹ́ fi lọ́pọ̀ ojúdi tàwọn mùsùlùmí lápọ̀ àwọn olórí àwọn mùsùlùmí náà máa fi lọ́pọ̀ lórúkọ al-Islam náà. oníbèrè bèrè pé táwọn máa ń kí kàrà àmì pé ní àwọn ẹgbẹ́ tó bá pọ̀ lọ́wọ́ láti jẹ́ kí ó lè gùn. ìjọba pé lè má mú ni jẹ́ ọ̀mọ́ kí ó ké kọ̀ ha kí ó sórí ó sì fẹ́ dúró pẹ́ kò sí wàhálà mẹ́. ọ̀mọ́tò á pé máa mú ni kí ni wọ́n fẹ́ gbá kùránì lọ sí tí wọ́n fẹ́ máa ṣèdánwò fún lè máa mọ̀ kò àbí ìmáàmù náà lè ṣe mistake tẹ́nì kankan ò ní lè correct ẹ̀ tó bá jẹ́ torí eléyìí kò sí wàhálà. níbi ìbéèrè pé tí ó ń bẹ pẹ́jọ́ kùránì ẹni pé kí àwọn fáwọn ọmọ kékeré. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni anábì sọ̀rọ̀ mọ́ àdìsẹ́nà láfa wọn rí rẹ̀ bàbá àjọkùnrin bàbá àjọkùnrin kò sábìsì tó ṣèyàtọ̀ láàrin ọkùnrin àtòbìnrin náà ní bèrèbèrè pé àti owó ló ti ń dàbò ní àwọn ẹ̀dá ìdá ẹni dúró nípa àwọn òṣìṣẹ́. ìgbà tí ó bá ku òdi wọn dábìlì ké ọgọ́ta àbí ọgọ́rùn-ún àyà láti àyà bíi sixty àbí hundred ọ̀wọ́ àsìkò tí ń kú tí wọ́n fi dálùkọ́jà rẹ̀ fi yọ. náà lè wọ́n á kú bíi ten minutes sẹ́kù fifteen minutes torí pé àyà yàtọ̀ sí àwọn àwọn àyà tó kúrú tó kúrú wà sẹ́kù lè ké hundred àyà fifty àyà kó tó di pé wọ́n pe àlùfáàjàrí láàrin ìgbà tó jẹun tí àyàn ni pé kámọ̀ mà tètè jẹ sàhóòrò wa kámọ̀ lọ lára di ẹ̀bá àgbà tí àlùfáàjàrí fẹ́ yọ. ìwé ìlànà ìbí sọ̀rọ̀ bá àdìsú náà sọ pé látọ̀jọ́ lókun mà ti dọ̀kọ́ yìí àjẹlẹ̀ fẹ́tọ́rọ́ wa àkọ́rọ̀ sàhóòrò. àlùmọ̀ mi ò ní yé bẹ pẹ̀lú nínú orin lópin ìgbà tí wọ́n bá tètè ń sínú tí wọ́n sì ń lọ sàárì lára. níbi ìpele pé ṣé ó pọn dandan káwọn ti rìn màdílẹ̀ tí táwọn bá ti sílẹ̀ táwọn lè máa kí mẹ́ àti táwọn máa ti kí. ọ̀ràn yẹn náà ní ká sílẹ̀ ọ̀ràn yẹn ní ká sílẹ̀ kìí ṣe wa la fi sílẹ̀ òfin ọlọ́run náà lòun ká fi sílẹ̀ láti gbọ́dọ̀ fọwọ́ kàn àgbọ̀dọ̀ tírìmù náà. níbi ìpele pé táwọn bá ka yóò tó kèmí ṣe sọ láti àwọn àtúnwá kéjẹjẹ ṣe tó àti aṣọ pé kí ni táwọn ìṣe táwọn bá ti parí. apá kan náà sọ wípé ẹ forí ẹ forí tí sálámà ti ẹsẹ̀ àtìsẹ́ lóòótọ́ àná ẹ̀mí forí kẹ́nà nítorí pé ẹsẹ̀ àtìsẹ́ nínú àwòrán báwo lọ yẹ kí sọlá ti orí wọ́n sì ní ká bá ti ṣàtìsẹ́ nínú àwòrán báwo lọ yẹ kí sọlá ti orí àní sòsìdúdú sáwọ́ eléyìí ni má mi ṣàfẹ́ ṣùgbọ́n láti láti sọ́ra fún ìyapa yìí ẹ kalẹ̀ ẹ kalẹ̀ lẹ́yìn ìgbà tí ẹ sálámà torí pé ẹgbóhùn sókè níbi tó ti yẹ kẹ́ ẹ rẹ̀ ọ̀ sílẹ̀ ẹ̀ àwọn níyàwó táwọn bá ń sọ fún pé tí kò kì í múra ní ìmúra Islam wọ́n dẹ̀ máa sọ fún pé kó múra bọ̀ òbí wọ́n ní àwọn nígbà ìlà ti ẹ̀ sílẹ̀ ní ó kọ sí pé ẹ nígbà tí èèyàn bá ti ń Islam tọkọ sì wú wí tó lọ ọgbọ kò sí tó burú tọkọ bá kọ lẹ́ǹtì rẹ̀ tòtá alẹ́ni tó rẹrù wàhálà rẹ̀ obìnrin náà obìnrin náà nítorí pé nítorí wá náà ló ju سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك